na na na ni ni ni na na na na na na right na na na na na na ni right now lẹ́sọ̀ọ̀sẹ̀ pẹ́ látọwọ́ ṣe yí ṣe ẹ̀yà mo lérò pé ẹ gbádùn ẹ̀ torí pé kí ni mo ti ṣe ọkùnrin méjì mo wá fi obìnrin ẹ̀yọ̀ kan mo fi ṣe kí ni mo fi crown ẹ̀yọ̀ up alright bẹ́ẹ̀ rírí jù báyìí lọ ní abala throwback tọ̀sẹ̀ ìtẹ́ iná bá wọ wípé yes ah, olórí èmi náà lórí nǹkan tí mo fẹ́ máa play ẹ̀yin tí mo play orin tẹ́ fẹ́ eh, mo mọ̀ pé máa padà á ṣe thank you fún mi tẹ́ iná wá wọ wípé mo lè gbà kan sí wa ẹ má gbàgbé pé ẹ lè kàn sí wa rather ní gbogbo social media platforms wa YouTube Facebook Instagram Twitter Orisun TV ni and of course lórí website wa it's www.orisun.tv bó ṣe máa ṣe kí ni gbé máa jẹ́ nìyẹn. <laughs> báyìí ni abala tí àwọn kan ti ń retí torí ẹ mọ̀ ohun ah, ìpelepele ni mo máa ń jù fún yín ni mo dẹ̀ máa ń fans mi ní yín o each segment abala tó pásùkọ̀ báyìí òun náà ni abala lórí títì báwo ló ṣe ń lọ lọ́dọ̀ yín báwo ló ṣe ń lọ lórí títì báwo ló ṣe ń lọ ládùúgbò yín ẹ má gbà yín pé lórí títì ibẹ̀ láti máa ṣe kí ni àwọn ìbéèrè tó fakọyọ tó fa ìrìnyọ tó kéyìn jáde ni mo máa ń like láti máa béèrè torí pé i need láti máa ease stress ara wa off ní gbogbo ìgbà so kí wàá ní question tọ̀sẹ̀ yìí òun náà ni wípé kí ni wọ́n ń pè ní bàbá kí là ń pè ní you know what is bàbá called ẹgbàmíláyè kí n sọ lóyìnbó what is bàbá called in Yorùbá ẹ máa sọ fún mi pé gẹrígẹrí ni o kí ni àwọn tí ó máa ń gẹ irun kí là ń pè wọ́n ní Yorùbá tẹ́ bá lọ sọ pé gẹrígẹrí ẹ rántí ẹ̀ tí jẹ́ ń sọ̀rọ̀ ẹ ká lọ lórí títí ká lọ wọ̀n kan táwọn èèyàn fẹ́ máa sọ mo ti ṣe tán tí mo fẹ́ rẹ́rìn báyìí ṣáà náà ṣe tán tẹ́ fẹ́ rẹ́rìn ẹ̀yin tẹ́ máa ń pè wọ́n ní bàbá àṣírí máa tó tú à ń bọ̀. bàbá àwọn tó ń gẹrun oríṣi méjì náà ni àwọn tó ń gẹrun bábà bá ṣe mọ̀ sí nìyẹn. onígbàjámọ̀ la máa ń pè wọ́n. àwọn tó máa ń gẹrun gẹrigẹri. abágẹrungẹrun. èdè yorùbá wọn ń pè ní a máa ń pè ní àwọn tó ń gẹrí a sì máa ń pè ní onígbàjámọ̀. nǹkan tó ń fi ní yorùbá láyé ìgbà yẹn àwọn gẹrungẹrun àwọn èmi máa ń pè ọ ní gírígírí. gerigeri wọ́n máa ń lo àwọn clipper ní chikìchikìchikì rẹ̀ nígbà yẹn àmọ́ yìí dẹ́gbà tó máa mú blade àti comb àti fa orí gerigeri ọ̀gẹ̀rùngẹ̀rùn wọ́n á ń pè